الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين باب العدة ọ̀rọ̀ nípa kí la ń pè ní ẹ̀dà àlẹ́ẹ̀dà bàbá ní ká tu sí yorùbá ó lè gba kí a tu sọ́nà méjì àlẹ́ẹ̀dà lédè lárúbáwá òun ni òǹkà àwọn òǹkà ọjọ́ tá a máa kà ẹ rí i pé nítorí ẹ̀ nígbà tó lù wá sọ̀rọ̀ ń pa àwẹ̀ Ramadan pẹ̀ni tí ó bá lè gba àwẹ̀ nù àwẹ̀ fún àwọn ẹ̀dí kan fa'iddatun min ayyamin ukhar yóò ṣe òǹkà ìjọ tí ò lè gbà ní ẹnu jọ ẹnu yẹ òǹkà ní náà òun ni ó fi gbà padà ajẹ́pẹ́tùmọ̀ al-idda ní òǹkà tí a máa kà àmọ́ bàbá ṣe ìtìláku láfùzò lẹ́ẹ̀dà èyí tí sẹ̀rí àmọ́ gbà lérò òǹkàǹkàn méjì ni òun ni ọjọ́ tóbìnrin máa kà ìmọ̀ lẹ́yìn tọkọ rẹ̀ bá kọ̀ ọ́ àbí lẹ́yìn tọkọ rẹ̀ bá kú òun ni wọ́n fi máa pé ẹ̀dà tó tọ̀lák àwọn ẹ̀dà tó lùwàfàtì ìdán ìdá ó tilẹ̀ kọ̀ láfùzò lẹ́ẹ̀dà bí a bá dákọ àlẹ́ẹ̀dá nínú èdè larubawa ìtumọ̀ rẹ̀ ní ẹni òǹkà pàtàkì jùlọ òǹkà ọjọ́ irú ẹ̀ ló fi wá pé fàáìdẹ́tún min ayamin ukhor àmọ́ nínú ìtumọ̀ ti sẹ̀ríà bí a bá ti rí báyìí ké báàbù àwòkìtàbù àlẹ́ẹ̀dá nǹkan méjì náà ní ma túmọ̀ ìmọ̀ kó túmọ̀ kí ni ẹ̀dá tó tọ̀lá àwọ̀ ẹ̀dá tó lùwàfàájì ọjọ́ tóbìnrin ọkà lẹ́yìn ikú ọkọ rẹ̀ àbí lẹ́yìn tóun àtọkọ rẹ̀ kọ ara wọn sílẹ̀ kí ló fà tóbìnrin ó fi ka ọjọ́ ìtumọ̀ ẹ̀ ni pé báwọn ọjọ́ yẹ ọba kọjá kọ lẹ́tọ̀ àti lọ́kọ mi ìtumọ̀ ìdá nìyẹn obìnrin tí ọkọ rẹ̀ kọ ìdá rẹ̀ ọgbọ́dọ̀ kọjá kó tó fẹ́ ọkọ mi obìnrin tí ọkọ rẹ̀ kú tó fi sáyé ẹ̀dà tiẹ̀ náà gbọ́dọ̀ bọ́ sẹ́yìn kó tó di pé yóò ní ọkọ mi eléyìí ni ìtumọ̀ al-idda nínú sharia islam òun wá ní alfawa al-maqdisi rahimahullahu ta'ala àwọn ahadithu anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó lọ nípa ọ̀rọ̀ idda òun ni wọ́n wá fẹ́ sọ fún wa ní ibi lábẹ́ kìtàbù al-idda yìí bí ahadithu mẹ́rin ló wà ń bẹ èyí hàn ni pé alimami makidisi wọn ti kóńtà ń pè al-ihdad sábẹ́ ẹ̀dá méjèèjì ó yàtọ̀ díẹ̀ àmọ́ súnmọ́ra wọn ńgbàtà bá fi dé bóyá bíi hadithu ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ihdadu ó wáyé ìtumọ̀ ẹ̀ ni pé bóbìnrin bá wà ní àsìkò ẹ̀dá rẹ̀ pàtàkì jùlọ ẹ̀dá tí tọkọ rẹ̀ bá kú al-ihdadu ni kọ́pa ẹ̀sọ́ ṣíṣe kọ́pa tì a jẹ́ pé nísìnyí a lè mọ̀ yàtọ̀ láàrin kíní jẹ́ idda àti kíní àti al-ihdad bí ma'ana idda ni ọjọ́ tóbìnrin ọkà al ni tí ó gbọ́dọ̀ ṣe bọ́bá wà nígbà idda. Uh, bákan náà àdíthù ṣùgbẹ́ al'aslamiyya ta fẹ́ kàyí ó ti fi hàn wá pé ọ̀rọ̀ iddatul wafat òun ni mamu makidisi fẹ́ sọ bí àmọ́ gẹ́gẹ́ bí àlàyé ta ṣe síwájú al'idda fi ṣẹ̀ríyà iman tó mọ̀ nǹkan mélòó méjì ima iddatu tọ́lák àwọ̀ iddatu alwafat àmọ́ àdíthù àkọ́kọ́ ta fẹ́ kà lónìí lórí ọ̀rọ̀ idda ẹni tí ọkọ rẹ̀ bá kú òun عن سبيعة الأسلمية رضي الله عنها أنها كانت تحت سعد بن خولة وهو من بني عامر بن لؤي وكان ممن شهد بدرا فتوفي عنها في حجة الوداع وهي حامل فلم تنشب أن وضعت حملها بعد وفاته حديثنا قد subay al-aslamiya nínú àwọn sọ̀hábíyàt nínú àwọn sọ̀hábí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jóbìnrin olùwàkọ́mọ́sá bá wa kẹ́ gbogbo àwọn sọ̀hábí anábì kọ́ yọnu sí wọn. kanat tahta sa'd ibn khawla ẹni tó gba riwaya hadith yìí ní subay a ọ wà lábẹ́ ọmọ khawla ìtumọ̀ eléyìí ni pé Hmm? kanat tahta saad ibn khawla bí wọn bá ní obìnrin wà lábẹ́ ọkùnrin kan nínú nínú sẹríà kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni kó jẹ́ ìyàwó fún ọjọ́ kọ rẹ̀ lẹ́tọ̀ rẹ̀ àmọ́ fíkìwù hadith ń bí yìí ni pé asobìnrin tí ó bá gbọ́tọ̀ lọ́hùn tó gbọ́tọ̀ muhammad sallallahu alaihi wa sallam ntí ń bẹ nínú hadith anabi ni pé tahta zawjiha ó wà ọkọ rẹ̀ kọ́dẹ̀ rí i pé bí ẹ bá ṣe ojú àlà ó dì tó dojú fífọ́ lónìí náà kọ́dà léde tí èmi pẹ̀lú yín sọ yorùbá yìí náà agbọ́yé nu yorùbá náà pé ọkọ lo lórí aya ẹ dákun ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin dáadáa ọlọ́run tó ti fi yín mọ̀nà ọlọ́run ò ní jẹ́ sọnù mọ́ ẹ̀rí gbogbo ohun tí ó kún ayé lónìí nínú ìwé ìròyìn lórí tẹlifíṣàn ní gbogbo ọ̀nà gender equality